àṣírí ńlá rèé o auxillary ti tú àṣírí tó wà láàrin òun gómìnà ṣèyí mákindé àti ẹgbẹ́ òṣèlú pdp kí ni wọ́n jọ ṣe tí gbogbo ilé fi jó òun náà ni alhaji lamidi auxillary ti tú síta o kódà ó sọ ìdí tó ṣe jẹ́ pé òun ò tiẹ̀ jèrè tó yẹ kóun jẹ lára pdp pẹ̀lú gbogbo iṣẹ́ tóun ṣe fún wọn àti ṣèyí mákindé ó ṣàlàyé àwọn ọ̀tẹ̀ tí wọ́n dì mọ́ pàápàá àwọn tó ń tẹ̀lé bí wọ́n ṣe dà á ah ó lágbára ọ̀ kódà ó ṣàlàyé bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ Sunday Ìgbòho wá kà mọ́lé ohun tó wá ṣe nígbà tí wọ́n gbé ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho ṣàdọ́dọ̀ ẹ̀ àṣírí rèé o bí wọ́n ṣe máa ń lo àwọn onímọ́tò àwọn alágbára àbílẹ̀ láti fi ṣiṣẹ́ òṣèlú àti iṣẹ́ ààbò tí wọ́n sì tún máa padà já wọn lẹ̀ ńgbà tó bá yá auxiliary náà ni àwọn DSS ti arrest látàrí ọ̀rọ̀ ẹ̀sùn oríṣiríṣi èyí ní ṣe pẹ̀lú ìbọn àti èròjà tí wọ́n ní wọ́n ká mọ́ ọ lọ́wọ́ gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé e. ẹ jẹ́ ká gbọ́ gbogbo ohun tó lọ láàrin auxiliary gómìnà Mákindé àti ẹgbẹ́ òṣèlú PDP látẹnu auxiliary fúnra ẹ̀. Welcome to CrossblogX TV. Remember to like, share, and follow us. Hmm. iṣẹ́ tọ́lọ́run ti parí ni iṣẹ́ local government iṣẹ́ tọ́lọ́run ti parí ni sẹ́rí opposition tó bá ń bá serving government tó bá ń bá dìbò dìbò local government ó ń da ara ẹ̀ láàmú ni torí mi ti ń tẹ̀lé wọn ti pẹ́ látàrí bàbá Adédùbú mo ti ń tẹ̀lé ìbò local government serving government opposition kankan ò ní bá wọn dìbò kọ́ wọlé mẹ́. kí lẹ rí. àkótó ah, bẹ́ẹ̀ o nígbà táwọn ń ṣe tiwọn wọn ò ní fún wọn position wọn ò ní fún àwa láàyè láti wọlé lọ́dọ̀ wọn àǹdẹ́ ẹjọ́ tó ń bá fún wèrè gan lọ́kọ́ pé kó roko níbo ní èrò sísà ọ̀dọ̀ ara ẹ̀ ní ọ̀dọ̀ ara ẹ̀ ní òroko sí <laughs> àfi gọ́vnà tí ò bá gbọ́n àfàwọn tó bá tẹ̀lé tí wọ́n tí wọ́n tí wọ́n tún ní làákàyè ó tó dọ́ mẹ́ta táwọn aṣíwájú wa àtàwọn olóyè wa àtàwọn mẹ́mbà ẹgbẹ́ táwọn náà ti ń ṣe òṣèlú ìbọ̀ wọ́n ti mọ̀ pé kò sí opposition tó lè bá wa dìbò tó lè defeat wa ọ̀ọ́ ẹ̀s kó lọ jẹ gbèsè lókù gbogbo ẹgbẹ́ ni mo ṣiṣẹ́ fún gbogbo local government ta three local government ni mo ṣiṣẹ́ fún. ẹgbẹ́ wo lẹ ṣiṣẹ́ fún. PDP ni. APC àbí. àṣírí rèé o lórí bíi auxillary ṣe ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹgbẹ́ pdp ẹ̀rẹ́gbó lágbára ó sọ àwọn nǹkan kan um nípa ìbáṣepọ̀ ẹ̀ pẹ̀lú pdp àti eh, gómìnà ọ̀yọ́ ẹ̀jàgbọ́n. èmi apc kẹ èmi apc ọjọ́ lọ́rọ̀ pdp ni mo ṣiṣẹ́ fún bó jẹ́ pé bó tiẹ̀ jẹ́ wípé mo ṣiṣẹ́ fún wọn wọn ò jẹ́ kí n jẹ́ kádàrá Allah wa kan kádìrì àyànmọ́ tẹ́yìn olóyìnbó ń pè ní destination can never be changed ó ti tẹ̀lé kálukú wá látọ̀run. PDP lọ wá kójà káyín tí wọ́n kó bàtà ká sọ yín ẹ lọ ṣẹ́ fún ẹ ní local tẹ́nìkan bá ẹnìkan náà ní oko kì í wá ṣe ẹyọ ẹnìkan ṣoṣo ẹnìkan ló da ara rẹ̀ rú kí èsì nínú wàhálà tí mo ṣe fún gọ́vnà Ṣèyí Mákindé ẹnìkan òun ò sì ju Ṣèyí Ọ̀túnba lọ. kí lẹ ṣe fún un. ẹ eh, ó ní ó ní ẹsẹ àpé téèyàn bá ti ní admission admission ó máa ń sún ẹ̀dá débi ire admission ó máa ń sún ẹ̀dá débi nǹkan burúkú ṣé èmi mọ̀ pé Ìbàdàn gbàgbé ọ̀rọ̀ ní tí mo ṣe fún wọn tó yẹ pé burúkú mo ṣe fún wọn fine ọlọ́run dá mi lẹ́jọ́ kápẹ́ láburú mo ṣe fún wọn fine ọlọ́run dá mi lẹ́jọ́ ṣùgbọ́n lọ́kàn àtẹ̀mí ìmọ̀ pé mo ṣiṣẹ́ fún gọ́vnà Ṣèyí Mákindé Ọ̀túnba Ṣèyẹ Joseph Adéṣèyẹ Fámojúrọ̀ Ọ̀túnba ni ò jẹ́ kí n jẹ́ bọ́lá ń ṣe kẹ̀dá. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn pẹ̀lú bí auxiliary ṣe lóun ṣiṣẹ́ fún gọ́vnà Mákindé tó ó ní Ọ̀túnba Ṣèyẹ ni ò jẹ́ kóun jèrè iṣẹ́ tóun ṣe ah nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ó lágbára. Ah, kọ́kádà àti mi nìyẹn ọpẹ́ tí mò ń dún lọ́dọ̀ Ọlọ́run ni pé wọ́n rí mi pa wọ́n dẹ̀ rí mi ṣe ní nǹkan gbogbo nǹkan mi tí wọ́n bàjẹ́ kádàrá làwọn kàǹkà di Ọlọ́run ló ní nǹkan kí mo mú wáyé kí mo fẹ́ mú ọ̀run mi ì dẹ̀ lẹ́sàn-án kankan tí mo lè gbà ju pé mo fọ̀rọ̀ mi lólúwa lọ́wọ́ lọ mo fọ̀rọ̀ mi lọ́lọ́run lọ́wọ́ aláwọ̀ Allah àti gbogbo àwọn tó tẹ̀lé mi tí wọ́n àjọ ń jẹ tájọ́ mu tí wọ́n dìtẹ̀ ẹ̀ẹ́ hmm, àlùkò à ń sọ̀rọ̀ kan ó ní gbogbo ẹni tá a ṣe lóore tó fi bi sú ni ọ̀rọ̀ àwọn tó tẹ̀lé mi lẹ́yìn tó dìtẹ̀ ni mò ń sọ wọn. lẹ́yìn yín. àlùkò à ń sọ pé gbogbo ẹni tá a ṣe lóore tó fi bi sú ni igbe gbàmígbàmí ò ní tán lé wọn. bó ọnụ ẹnu àgọ méje igbe gbàmígbàmí nìkan ni wọn tọmọtọmọ hmm. gbogbo àwọn yẹn ọdún bá tẹ̀yẹ tí mò ń sọ̀rọ̀ náà ó ti ṣe tó pọ̀ rí. náà náà mú gómìnà. mímí gómìnà wá bá mi ni nígbà o. mi ni lólódó ń bì. wípé Sunday Igboho ń dà wọ́n láàmú táwọn bá lọ campaign kan wọ́n máa yẹ̀yẹ́ àwọn táwọn bá dẹ̀ délé yóò ní five hundred one point five million ń fẹ́ gbà táwọn bá wá sọ̀rọ̀ kí jáwọn ọlọ́rọ̀ àmọ́ yín sọ̀tì àwọn ni mo dẹ̀ fi sàárè mi ọjọ́ tí ó pè mí àtọ́lọ́run nínú sàárè mo fi búra ọ̀rọ̀ tí wọ́n sọ yìí èmi sẹ̀yẹ lọ̀gá rán sí mi ńgbà náà lè sèyí rán sí mi nígbà tí wọ́n sì ká àkọ́kọ́ pàdé àpàdé kọ́tọ́nù tẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n kọ́ láwàá lóòótọ́ lóòótọ́ mo dẹ̀ tẹ̀lé wọn mo dẹ̀ bá Sunday Igboho níta àtàwọn ọmọ ẹ̀tàn jókòó ó dẹ̀ ṣe dirí ló dìde à ah, bàbá ò bàbá ò bàbá ò bàbá ò kankan mo dẹ̀ kí mo lọ mọ mo ṣe pẹ́ ọmọ mi ni mo dẹ̀ jẹ́ n bá yín bà sọ̀rọ̀ ẹjọ́ máa ṣe ní ara ara o páwọn ọ̀fẹ́ pípé mi làwọn fẹ́ fine awájọ lọ campaign kan níjọ́ kejì rẹ̀ ní ọ̀nà ọ̀rẹ́ méjì agúgù òkè adú padà sọ́nà bus stop wọ́n ní pé gbogbo àwọn bọ́ìsì ìgboro tí wọ́n wà ń bẹ̀ ẹ tí wàá so mọ́ mi ẹ tí wàá kí mi bàbá ò bàbá ò bàbá o bàbá ò àhàn nígbà délé wọ́n dúpẹ́ lọ́wọ́ mi báyìí jọ bẹ̀rẹ̀ relationship nìyẹn kì í ṣe pé ṣẹ̀yẹ ló mú mi dọ́dọ̀ gómìnà gómìnà rán sí mi ni mo wá lọ bá wọn lájọ pàdé. kí ni agreement yín gbẹ pàdé. ṣé ẹ rí mi tẹ̀ ń wé èmi gangan Mukaila láti gba àwọn tí ń tẹ̀lé bàbá Arẹ́dùwú mi lágrímẹ́ǹtì tí mo bá gómìnà kankan se ju wípé tá a bá ti jọ ṣiṣẹ́ o fine ẹ̀yin níṣẹ́ tí a mọ̀ gáìdì yín a wà bí sójà fún wọn bí security la wà fún wọn tẹ́ ẹ bá ti jọ ṣiṣẹ́ a mọ̀ dáàbò bò yín ẹ̀yin náà ẹ̀ mọ̀ dáàbò bò wá àwọn padà sí ìdíṣẹ́ mọ́tò wa. àwọn padà sídìí ìdíṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì wọn àdèmọ̀ dẹ̀ mọ gáìdì wọn bẹ̀. fine alágírímẹ̀ntì kankan àjọ ní written agreement kankan. láti bẹ̀rẹ̀. láti bẹ̀rẹ̀ àjọ ní written agreement kankan. ok àjẹwò pé ẹ̀kànjọ ń bá a lọ pé bó bá ṣe ń jáde kájọ máa jẹ́. jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. kẹsì jọ máa jèrè ìjọba. lágbára ọlọ́run. ìgbọ́ wa fẹ́ dàrú kí lẹ lè sọ pọ́fà. ṣe rí n tí mo rí lọ́rọ̀ yẹn pàjẹ́ balẹ̀rù ìyàlẹ́nu fúrú mi o kò sí kú tí ó palàgbà tá à ní bápo lórí ẹ̀ mẹ́ ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ tí wọ́n sọ̀rọ̀ kan fún yín Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n fi máa ń sàpọ́nlé ajá wọ́n ń tájá bá ń sábà ẹkùn kẹ́kùn náà máa ń sábà ajá ni ẹ̀tàn ni o hmm. ṣé ń gbọ́ ẹ̀yọ́mọ Yorùbá ẹ̀tàn ni ajá ọ̀jẹ̀ náà rú ẹ̀ wò àfàjà tó bá fẹ́ wọ ilẹ̀ tí ò fẹ́ wọlé sùn tó fẹ́ dẹran ta. kásá. tó di eyín. kí lẹ rí tẹ̀sán bẹ́ẹ̀. ṣé ẹ rí ìtí mo rí ọ̀pọ̀ ìtí mo ń wò ó dẹ̀ tún pọ̀ ṣé ẹ rí ọ̀rọ̀ mi ni wípé ṣé ẹ dà tí bá ti ń wo ntọ́lọ́run ṣe fẹ́ da ẹgbẹ́ rẹ̀. ọ̀rọ̀ rẹ o tí auxillary ti tú sílẹ̀ lórí ìbáṣepọ̀ ẹ̀ pẹ̀lú ẹgbẹ́ PDP àti gómìnà ọ̀yọ́ ṣé wàá padà jèrè wọn pẹ̀lú gbogbo iṣẹ́ tó ṣe fún wọn kí lè ròyìn lórí gbogbo èyí tó sọ yìí àti gbogbo bí wọ́n ṣe arrest ẹ̀ gbogbo ìbáṣepọ̀ tó ní pẹ̀lú ẹgbẹ́ PDP ṣó ní láti jẹ́ pé bí wọ́n ṣe máa ń lo àwọn èèyàn rèé tí wọ́n sì ń já wọn sí kolobo ńgbà tó bá yá lásìkò tí wọ́n bá lò wọ́n wọ́n fún wọn lágbára wọ́n fún wọn ní immunity àmọ́ bí iṣẹ́ bá dẹ̀ ti parí á di pé wọ́n wà ní kolobo tó sì di pé ó ṣeé ṣe kí wọ́n má fẹ́ bá wọn ní nǹkan kan ṣe mọ́ síláàrí ẹ̀yin èèyàn ó dọwọ́ yín o kí lè ròyìn lórí gbogbo ọ̀rọ̀ tó ń lọ yìí ẹ drop comment and remember to like share and follow us thanks for watching.